orí ẹja ò lẹ́jà ò kọ́ mi lábú orí ẹja ò lẹ́jà mọ̀ mú lábú o àìndọ́jà kan mọ̀ mà fín abẹ́rẹ́ ti mẹ́rin ló kàwé táṣọ o ọmọdé ta gbọ̀lú ẹ̀wẹ́ parapọ̀ kẹ̀dẹ̀ gbẹ́mí lárugẹ arugẹ ọ̀làdélé bá ti náà o. akẹ́kọ̀ọ́ làwọn amúdíyìí bò kárí bí ọkọ̀ ọkọ̀ rẹ̀ o. bí babaláwo bá fẹ́ kí fá àwọn aràn tí ọ̀pọ̀n fá. àríbí ọkọ ọkọ rẹ o àríbá aláwọ amúdílì kò pẹ̀lú ọmọlọ́lá. akọ̀pẹ tó bá fẹ́ kọyìn wọn ò ní gbàgbé ìgbà sẹ́yìn. bó ṣèré pàtàkì bá fẹ́ lọ sóde wọn rántí àwọn akọrin wọn. làkàyọ e. ò ní lọ sóde kó mọ̀rántí àwọn agbérin rẹ̀. kéré wọn bá lè dùn kó lè lárinrin. wọ́n délé máa ti nà mí o. wọ́n gbọ́ náà sí àmì ìjọ̀wọ́ o. gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ lóde ilẹ̀ yìí. ṣé ni mo jàgéde ṣe. Abíọ́dún Ọláwìyí mo ṣèbà lọ́wọ́ yín lálẹ́ òní o. ẹ̀jẹ̀ ń rí tèmi wí ẹ̀jẹ̀ máa rí tèmi sọ. iná o kórè. mo kí yín kí n tó máa pèdè. ọkọ̀ jẹ́jọ́ mo fìbà fún gbogbo ọ̀mọ̀ràn lóde ilẹ̀ yìí pátápátá mo túbá mo forí balẹ̀ fọba aládé gbogbo. gbogbo àgbààgbà nínú ilé yìí mo túbá. alẹ́ yọ mi yọ orúkọ kan mọ ìpè yọ mo kí gbogbo àjùnilọ pátápátá. mo kí ọkùnrin mo kóbìnrin lálẹ́ òní mo kóyún irun mo kẹ́yìn ọ̀sẹ́ ẹ̀dí orí gbogbo wa pátápátá ò ní burú o orí adìyẹ kì í burú kó yé ẹyin dúdú orí wa ò ní burú orí àdí kì í burú títí kó má lè yọ lóòrùn orí wa ò ní burú béèyàn bá ní a má lòde pẹ́ ọlọ́run ọba ò ní gbà fún wọn o. ọ̀rọ̀ kò ní jù sí fanire oore. lágbára lọ́wọ́ olódùmarè ìbànújẹ́ ò wọlé tẹnì kọ̀ọ̀kan wá. ẹni ẹlẹ́nu nígbà ṣe wá sí. E. a ò ní ṣìwàwù lójú ọmọ ará ayé. ayé ò ní gba fújà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wá o. àṣírí wa ò ní tú láéláé àṣírí ẹ̀gà kì í tú lójú ọdán. àṣírí ẹ̀kọ́ yìí tú lójú ewé. àṣírí olódùmarè kì í tú. ọba tí bàṣírí ẹgbẹ́ tí bàṣírí ọgbà. ọba tí bàṣírí ìdí ìgbín. ọba tí bàṣírí onígèlègélé. yóò bàṣírí ẹnìkọ̀ọ̀kan wa àṣírí wa ò ní tú o. Eh. àìrídìí òkun ẹnìkan ịrịdị ọ̀sà àìrídìí ọmọ onígèlègélé ọba mi Èdùmàrè oníjẹ́káyé orídìí ẹnìkọ̀ọ̀kan wa mo kì í yẹn ẹ̀ka alẹ́ gbogbo ẹ̀yin olóore mi abiodun mo mà kí yín ẹ̀ka alẹ́ lálẹ́ òní o gbogbo ẹ̀yin èjìká tí ò jẹ́ ká so bọ́ tí ò jẹ́ ká so yẹ̀ lọ́rùn mi mo ẹ̀ka alẹ́ lágbára bẹ́ẹ̀ ti ń ṣòro fẹ́mi Abíọ́dún Ọmọláwùyí Olódùmarè ó máa bá mi san ní ìlọ́po ìlọ́po fún yín àbùdí ń tomi àbùdí ń todò àṣírí yín ò ní tú tọmọtọmọ ọlọ́ọ̀bọ ò ní fi kú tó yáwọ́ pa yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo olóore mi. ọ̀gbẹ́ni Rasheed Adéwálé Adékànbí mo mà kí yín ẹ̀ka alẹ́ ẹ̀gbọ́n mi dáadáa àjíǹde àrà ó máa jẹ́ o. ọ̀gbẹ́ni ìdòwú yusuf mo kì í yín dáadáa ẹ̀gbọ́n mi kúnlé fálétí mo kì í yín ẹ̀ka alẹ́ ẹ̀gbọ́n mi oyèfẹ̀sọ̀ abíọ́dún tún dé mo kẹ́yìn náà ẹ̀ka alẹ́ lálẹ́ òní o ọ̀gbẹ́ni ké ọlá ọ̀gbẹ́ni káyọ̀dé ọláwuni mo mà kí yín ẹ̀ka alẹ́ o lágbára lọ́wọ́ olódùmarè gbogbo yín ò ní wálẹ̀ o ẹ ní dẹni àná ipò ọ̀gẹ̀dẹ̀ rún lẹ́sẹ̀ odò láéláé ẹ ní parẹ́ báyé bá ń jáyé ẹ̀yìn ó máa bẹ mo dúpẹ́ lọ́wọ́ gbẹni tó ti ń darapọ̀ mọ́ mi lórí ètò fúntalẹ́ òní o ẹ dákun ẹ máa ṣí ètò yìí bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ètò ẹ máa bá mi ṣí ètò yìí ọlálẹ́yẹ kàfáyà àtẹ́ká alẹ́ samuel ajíbọ́lá adéwùmí mo kí yín dáadáa síkírù àyìndé ẹ mà ká alẹ́ ẹ̀gbọ́n mi dáadáa ọmọ ní ìyá sòrò bíbí ọ̀rọ̀ àná mo kí yín ẹ ká alẹ́ alábí yínúṣà gàníyù ẹ ká alẹ́ o. olóde kó àdìgún adébáyọ̀ lawal mo kí yín ẹ ká alẹ́ o akíntúndé omisanmi mo kí yín dáadáa ẹ ká alẹ́ babatunde akínọlá ẹ ká alẹ́ ẹ sórí ètò ẹ dákun ẹ máa share ètò ẹ máa tẹ love ẹ máa tẹ like bẹ́ẹ̀ ò bá ti ń subscribe sí YouTube channel mi ẹ bá mi subscribe báyìí nítorí ọlọ́run olódùmarè kárìn kápọ̀ yìí yẹni yẹni ẹ wá Bíọ́dún Ọláwuyì lórí ìkànnì YouTube ẹ subscribe ẹ tọ̀nà notification button yín kẹ́ ẹ lè máa rí àwọn post mi bó bá ti ń jáde ní yàjóyàjó Ògúnlọlá Ògúnlọlá Tèmítọ́pẹ́ Emmanuel ẹ káàbọ̀ sórí ètò samuel ajíbọ́lá adéwùmí mo kì í yẹn dáadáa wise king solomon mo kì í yẹn ẹ̀ka alẹ́ o ẹ̀ka àbọ̀ sórí ètò lálẹ́ òní. ìgá kọfà ṣùgbọ́n lámọ̀ rí ṣẹlẹ̀ ti gbàgbọ́rọ̀ ṣàyèdè. lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè ọ̀pọ̀ èèyàn ló ti ń pè mí àwọn kan ti àtẹ̀jíṣẹ́ wọ́n ní ìbéèrè ń tawọ́ tasẹ̀ nínú àwọn táwọn fẹ́ máa béèrè lórí ètò mi wọ́n ní kí n fi àyè lẹ̀ kó jẹ́ wípé àwọn ó lè pè wọlé live and direct táwọn máa béèrè ìbéèrè táwọn bá ní tá a sì jọ máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ tá a máa fi kùnlùkùn lórí ìbéèrè ọ̀hún bẹ́yìn náà bá fẹ́ bẹ́ẹ̀ ẹ kọ́mẹ́ǹtì ẹ jẹ́ ká mọ̀ ká lè mọ̀ bóyá a máa fi àyè lẹ̀ lórí ètò yìí tá a fi máa pera wa wọlé láti béèrè ìbéèrè ọlọ́kan òjọ̀kan. ó wá dọjọ́ ọjọ́ kan wọ́n máa tàgé síra wọn. gbogbo èyí tẹ́ ń béèrè ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ ṣùàrà mo dúpẹ́ lọ́wọ́ yín ìwé ọ̀hún ó jáde láìpẹ́ láì jìnnà lágbára ọlọ́run ó yẹ kí ìwé ọ̀hún ti jáde tipẹ́ àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan òun ló wáyé ta ní láti ṣe àtúnṣe sí kẹ́ lè gbádùn rẹ̀ dáadáa náà ni lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè ìwé ṣọ́ara <laughs> ìwé tí gbogbo ayé ń pò kìkì ẹ̀ ìwé tó gbóná janjan bíi kà sí nǹkan ìwé ọ̀hún ó jáde láìpẹ́ bó bá ti jáde ń ó kéde rẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run lódùmarè ọlọ́run ní fi kú tó yáwọ́ kò ní fi pa gbogbo wa ẹ ojú lọ́nà àlàó sanmi mo kí yẹn ká alẹ́ ẹ bàbá mi alábí yínúṣà gàníyù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ó oh nine oh fifty four ninety nine four hundred oh two ó oh nine oh fifty four ninety nine four hundred two àyànsọ́lá abíọ́dún mo kí yẹn ká alẹ́ o mo dé ọmọlà ẹ má bínú bí wọn ò bá porúkọ ọ̀hún dáadáa o ó dàbí ẹni pé èdè French òní wọ́n fi kọ́ mo kí yín dáadáa ẹ̀ka alẹ́. oníkùkù máa pọ̀ mi òye. oníkùkù ọ̀tẹ̀síwájú. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ètò yìí tẹ́ ń gbé lárugẹ wípé ètò yìí ò ní wálẹ̀ láéláé gbogbo ẹ̀yin tẹ́ ń fún wa lẹ́bùn wípé ká máa pín lórí ètò yìí fáwọn olólùfẹ́ wa ẹ̀sìn mo dúpẹ́ o agara ò ní da yín lásìkò olódùmarè ẹ ní wálẹ̀ lágbára lọ́wọ́ olódùmarè iwájú tójú kò gbé iwájú lẹ́ẹ̀ máa lọ ẹ ní dèrò ẹ̀yìn ògìrì sákọ̀ ìráhùn ìdí ẹ ní ráhùn ire gbogbo nínú ayé lásìkò olódùmarè ẹ̀sìn mo dúpẹ́ o mo mà lóore ẹ̀gbọ́n mi kúnlẹ̀ fálétí ẹ mà káàbọ̀ sórí ètò lálẹ́ òní o ẹ̀ka alẹ́ mo kì í yín dáadáa ara àwọn tí ò fẹ́ kétò yìí ó parẹ́ nù mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀gbọ́n mi kúnlé fálétí lágbára lọ́wọ́ olódùmarè àjíǹde ara ó máa jẹ́ ẹ̀ẹ̀mí parẹ́. adẹ́tìmílẹ́yìn adéyẹ̀lú rẹ̀ ogbó àtọ̀ yín o àsúre wòlùwò fún mo kì í yín dáadáa. ẹ máa lọ sórí ètò ní tààràtà lálẹ́ òní lágbára lọ́wọ́ ọlọ́run lódùmarè bí ìṣe wa káàdì ń bẹ ńlẹ̀ o tẹ̀yìn olólùfẹ́ wa tẹ́ ẹ jẹ lórí ètò yìí náà ni ara àwọn olólùfẹ́ ìkànnì òní wọn fún wa lẹ́bùn tá à ń jù síta kó korí ẹ̀ wálé. lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè wọn ó pe káàdì pè lórí ètò lónìí. àmì àbọ̀ tá a sì jàǹfààní rẹ̀. ẹ wá dákun ẹni tó bá ti lóòdù àwọn káàdì wa ẹ dákun ẹ jẹ́ ká máa mà ká lè mẹ́lẹ̀ tá a dànù àti lè tá a fi ilẹ̀. dèdè súnmọ́ ẹ ṣe dúpẹ́. tutù rẹ jẹ. ẹ bẹ́ẹ̀ ládé yẹmọ adétòkunbọ̀ jp. mo kì í yín o. ẹ ṣe mo dúpẹ́. ẹ kú ká ṣe é ní pápá àpá lórí ètò lálẹ́ òní nígbà láíláí. ọmọbìnrin kan ń bẹ nílùú àwọn ìjàpá ọmọbìnrin tá a wí yìí ó rẹwà bí egbin ni ká fi tẹ̀gàn kún ká tún mú tẹ̀gàn kú o ẹni tó lẹ́wà bí ọmọbìnrin nínú ìlú wọn kò sí. ó dúdú ó fi dúdú wu ni kò ga jù bẹ́ẹ̀ ni kò rí kúńté irọ́ kò sì gbẹ̀gbẹ̀rán ránù ẹ̀yin funfun lọ lábẹ́ ẹnu ní pìn bí ẹ̀gbọ̀n òwú bó bá rẹ́rìn lásán <laughs> ẹ̀rín rẹ̀ ó lè jí òkú ọjọ́ kẹta dìde. torí ikú kà á pàgbo. ọmọbìnrin rẹwà bíi kàsí nǹkan ọjọ́ iwájú rẹ̀ dáa ẹ̀yìn ọ̀la rẹ̀ ò bàjẹ́ rárá gbogbo nǹkan tó lódùmarè dá sí lára ló ṣe níwọ̀ntúnwọ̀nsì tí ò kọjá ara ó wá jẹ́ kó bẹ̀rẹ̀ ní wò dáa bí egbe. ẹ̀gẹ̀dẹ̀ yẹmọ olóye yẹmọ jọ̀wọ́ olóye ṣé ẹ mọ̀ wípé <laughs> obìnrin tó bá ti dá gbogbo akọ òun ní fẹ́fẹ́ nínú ìlú àwọn ìjàpá tá à ń wí yìí gbogbo ọkùnrin tó ń bẹ nínú ìlú yìí ló fẹ́fẹ́ obìnrin yìí. ee ìkánjú ò dáa béèyàn bá fi wàdùwàdù rédà lórí ìkọ́ ó ṣeé ṣe kí dà òun kó parú ẹni bẹ́ẹ̀ lára gbogbo tá a bá fẹ́ ṣe ẹ má máa fi wàdùwàdù ṣe ìkánjú ò dáa ẹ̀yin kọ́ yìí mo ní gbogbo ọkùnrin ló fẹ́ẹ́ fẹ́ ọmọbìnrin yín àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ ọba sì lóbìnrin yìí. ẹ gbogbo ọkùnrin ló fẹ́ẹ́ fẹ́ bí mo ti wí ṣùgbọ́n ń gbòó di sáà kan ìjàpá àti àkókò àwọn ló ń lékè ṣébéwé bá pé gbalára agi ọ̀mùnú ní lékè wọn ó wá kó àwọn méjì lórí ìdíje àwọn baba wa láyé àtijọ́ wọ́n sì gbọ́n béèyàn bá fẹ́ fẹ́ ọmọ wọn wọn a máa dán wọn wò dáadáa ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ kí wọn lè mẹni tí ó tọ́jú ọmọ ọ̀hún dáadáa ni wọn a máa wo ẹni tó lágbára ẹni tó bá lágbára tó lóhun àmúyẹ tó tá irú ẹni bẹ́ẹ̀ òun làwọn bàbá wa ṣẹ̀mọ̀ ni wọ́n máa ń fọmọ́ fún láyé àtijọ́ irú ohun tó ṣẹlẹ̀ nílùú àwọn ìjàpá rèé nbọ ku àwọn méjì péré nínú ìdíje ọ̀hún ó ku ìjàpá àti àkókó kábíyèsí wa pè wọ́n ó lẹ́yìn méjì tẹ́ ẹ kù yìí mo ṣetán òun ó sì àyẹ̀wò fún yín ẹni tó bá yege tó borí nínú àyẹ̀wò ọ̀hún òun ni wọ́n fọmọ mi fún kábíyèsí rẹ̀ ọlọ́run. ènìyàn ló lò ní olúwa ló lọ́la ènìyàn. àyànṣọlá abíọ́dún. lọ́la ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ni mí o. ẹ̀yin kọ́ yìí kí ni ìdánwò tí kábíyèsí fẹ́ ṣe fáwọn méjèèjì tí wọ́n fẹ́ fẹ́ ẹ lọ́mọ kábíyèsí ní sẹ́ mọ̀ wípé mo lóko tó pọ̀ jáǹtirẹrẹ ẹnì kọ̀ọ̀kan yín ẹ wàá mú poro kọ̀ọ̀kan nínú oko ọ̀hún ọ̀pọ̀ èèyàn tún lè máa béèrè pé kí ni kí ni wọ́n ń pè ní poro ẹ̀rí bí wọ́n bá kọlẹ̀ tí wọ́n kọlẹ̀ tán ilẹ̀ tá a máa ń gbìn tán sí wọn ìyí ebè ni wọ́n máa ń pè ní àbìkan bí wọ́n bá kọ ilẹ̀ yìí tán poro tó wà láàrin rẹ̀ tó máa kún tí wọ́n máa ń rolẹ̀ sí nǹkan igbó má bàa kún mọ́ tí wọ́n bá gbìn sí orí àwọn ebè yìí ohun tí wọ́n ń pè ní poro nu poro níbi tó jìn láàrin ebè méjì tó dúró tira wọn kábíyèsí wa ní ẹnì kọ̀ọ̀kan nínú wọn ó mú poro kọ̀ọ̀kan ẹni bá kọ́kọ́ ro poro ọ̀njá òun òun ó fọmọ fún gẹ́gẹ́ bí ọkọ rẹ̀. ṣé ẹ sì rí àkókò ọlọ́run jogún agbára fún un kì í ṣe kó lágbára nìkan àkókò yára dáadáa ó lágbára àti ṣiṣẹ́ kò sẹ́ni tí ò mọ̀ lákíkanjú èèyàn ṣùgbọ́n ìjàpá ń tiẹ̀ ògbólógbòó ọ̀lẹ ìjàpá lẹ púpọ̀ ṣùgbọ́n bí ìjàpá ti lẹ tó olùlọ́gbọ́n nínú bíi kà sí nǹkan. ẹ̀bà ẹ̀gbọ́n mi dáadáa ké ọlá ọ̀gbẹ́ni káyọ̀dé ọláwu ni ẹ̀ka alẹ́ o ẹ̀ka àbọ̀ sórí ètò ó tọ́jọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni ẹ má bínú sí mi àwọn nǹkan kan ló ṣẹlẹ̀ tí wọn ò fi lè wá sórí ètò mo kì í yẹn ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò olùkáyọ̀dé agbùjọ́ emmanuel mo kì í yẹn ẹ̀ka alẹ́ o ẹ ṣé ẹ máa bá mi like it ẹ máa tẹ love ẹ má sì gbàgbé láti subscribe sí youtube channel mi Bíọ́dún Ọláwuyì lórí youtube. èmi ẹ̀jẹ̀ wá kọ́rọ̀ lè yá wọ́n dá ọjọ́ tí wọ́n ó ṣe ìdíje ọ̀hún. ìjàpá ń tiẹ̀ sowókú <laughs> ti mọ irú èèyàn tó ń jẹ́ ó sì mọ̀ wípé báwọn bá fi létí díje yìí àkókò la òun mọ́lẹ̀ ni kò sí ọgbọ́n tó ń fẹ́ dá sí i wọ́n ti gbéra pẹ́ olùọgbọ́n inú ẹ̀ olùọba ẹ̀fọ̀n ìwọ ẹ̀fọ̀n dákúndábọ̀ gbà mí báyìí kàṣá báyìí káwo ni. sẹ́ẹ̀rí ní gbogbo ìgbà tí awuyewuye yìí ń ṣẹlẹ̀ ìlú wọn ó ti dá sí méjì àwọn kan ń bẹ lẹ́yìn ìjàpá nínú àwọn aráàlú àwọn kan ń bẹ ní ẹ̀yìn àkókò. mo ní ìjàpá lọ bá ẹ̀fọ̀n àbí bẹ́ẹ̀ kọ́ ó ní ìwọ ẹ̀fọ̀n dákúndábọ̀ gbà mí báyìí kàṣà báyìí káwò ní ohun tí mo fẹ́ kó o ṣe rèé òòrí bó bá dọjọ́ ìdíje bá a bá ti bẹ̀rẹ̀ ìdíje èmi àti àkókò la ó jọ bẹ̀rẹ̀ ìdíje ṣùgbọ́n bí àwọn oníṣẹ́ ọba bí wọ́n bá ti wọlé fún wa tán tán padà sílé ìwọ ẹ̀fọ̀n ó wàá gba ọkọ́ lọ́wọ́ mi ó mọ̀ bá mi rolẹ̀ ọ̀hún. ẹ̀fọ̀n gbà sí lẹ́nu ó ní kò burú lòun ó bá a ṣe ṣe alágbára sì ní ẹ̀fọ̀n yàtọ̀ sí pé ẹ̀fọ̀n jẹ́ alágbára ó tún ní ohun àmúyẹ àwọn bàbá wa oògùn ń bẹ lọ́wọ́ ẹ̀fọ̀n tó ń jẹ́ bí idán. ó máa ń dẹ̀ wọn ẹ dákun ẹ jẹ́ ń ju káàdì pé ká tó máa tẹ̀síwájú káàdì pé wá látọwọ́ àwọn olólùfẹ́ wa tí ò fẹ́ kétò yìí ó parun bákan náà ó ní ẹgbẹ̀rún méjì tẹ́ ẹ máa ń gbà bẹ́ẹ̀ bá ti gba ìbéèrè mi ń ó wá látọwọ́ ọ̀gbẹ́ni k ọlá ọ̀gbẹ́ni k ọlá ọ̀gbẹ́ni káyọ̀dé ọláwúni lágbára lọ́wọ́ olódùmarè ẹ̀ ní parẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kẹ́tò yóò parun ẹ̀ ní parun láṣẹ olódùmarè ẹ ṣé lọ́wọ́ yín o bí ò bá sí ti yín ni kò sí bí ọdún ọláwúni ee <laughs> ọ̀gbẹ́ni àyànṣọlá abíọ́dún wọ́n ní ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé béèyàn bá ti wá láti ìpínlẹ̀ kwara wọ́n ní fúlàní ni kò rí bẹ́ẹ̀ o àwọn agbègbè kan ń bẹ ní ìpínlẹ̀ kwara tó jẹ́ wípé ìgbómìnà ni agbègbè lèmi ti wá ń tèmi. bàbá bí mi èmi gangan mo túra mi ẹ dákun ẹ má bínú ó yá ká ju káàdì ìpè ẹ̀yin tẹ́ ẹ bá ń lo MTN ẹ bá mi mú MTN ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà rèé five hundred naira ó yẹ sáré tẹ́ ẹ dákun ẹni tó bá ti jẹ àwọn káàdì ẹ dákun ẹ jẹ́ ká máa mọ̀ ká lè mọ káàdì tá a jùnà àtìlẹ́yìn tá a fi lẹ̀ ẹ̀sùn mo dúpẹ́ èèyàn mi dáadáa kẹ́mi Michael mo mà kí yín ẹ káalẹ́ o ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní ó yẹ sáré gba MTN yìí two nine two five zero nine eight four six seven five five seven four zero six six ẹgbọ́n lẹ́ẹ̀kan sí two nine two five zero nine eight four six seven five five seven four zero six six. ẹ dákun bẹ́ẹ̀ bá ti rí i lóòdù ẹ̀jẹ̀ àmà kẹ́mi michael mú kí yín dáadáa ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní àjíǹde àrò máa jẹ́. bàbá mi alábí yínúṣà àgàníyù àṣẹ ìdùmarè bẹ́ẹ̀ ti wí ní òrí èyí tẹ́ wí olódùmarè ó gbà á olódùmarè ó fàṣẹ sí i. abdul lọ́lánìyàn mo kì í yẹn ká alẹ́ ẹni ìjẹ̀ wá kọ́ra lè yá ńgbọ́ ọjọ́ ìdíje tá a wí tó pé. ìjàpá àti àkókò wọ́n bẹ̀rẹ̀ eré ìje ọ̀hún kúrakuta kúrakuta níbi wọn ti bẹ̀rẹ̀ eré ìje àwọn oníṣẹ́ ọba tó lọ wọnlẹ̀ fún wọn àwọn ti padà sáàfin ní tiwọn. ṣé kábíyèsí ti sọ wípé ẹni tó bá kọ́kọ́ parí iṣẹ́ ọ̀hún tó kọ́kọ́ dá àárín ìlú tó wá sọ wípé kábíyèsí mo ti parí iṣẹ́ o kábíyèsí lòun ó gbóníṣẹ́ dìde láti lọ wo oko ọ̀hún bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí ní tòótọ́ onílẹ́yìn náà òun lòun ó fọ ọmọ ilé ẹni tó bá borí lòun ó fà lé e lọ́wọ́ iṣẹ́ bẹ̀rẹ̀ bí mo ti wí àkókò ṣàmì pé mo sọ wípé alágbára ni ó ti rún rẹ̀ lọ kùràkùtà kùràkùtà ń tiẹ̀ káfọ̀ káfọ̀ ká káwí káfọ̀ káfọ̀ ká àkókò ó ti já ìjàpá lẹ̀ sẹ́yìn réré ìjàpá bá ṣẹ́jú sí ẹ̀fọ̀n ìwọ ẹ̀fọ̀n àkókò náà tó ẹ̀fọ̀n bá gbọ́kọ́ lọ́wọ́ ìjàpá ó bẹ̀rẹ̀ sí ní rolẹ̀ lọ kìràkìtà kìràkìtà nígbà tákòókò fi wẹ̀yìn ẹ̀ ẹ̀fọn ti dé gìgísẹ̀ rẹ̀ ẹ̀fọn ti kàn lára pátápátá àkókò wò wípé ha kí ló ṣubú tẹ̀ ń yìí ó mọ̀ wípé bí ẹ̀fọn bá ń bá a lọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó gbà wájú o. àkókò náà òun náà ti dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ ló bá ti àṣẹ bọnú àkókò tí àṣẹ bọnú ó ní kó máa rẹ ẹfọ̀n ó ní kí ọ̀rìnrìn ó máa mú ẹfọ̀n ẹsẹ̀kẹsẹ̀ ó sì ń rí bẹ́ẹ̀ kábíyèsí rẹ̀ ọlọ́run Emmy George mo kí yín ẹ̀ka alẹ́ o Samuel Ajíbọ́lá Adéwùmí ẹ̀sìn mo dúpẹ́ bẹ́ẹ̀ ni Èkìtì Kwara wà Èkìtì Kwara wà ní ìpínlẹ̀ Kwara ẹ ò kúrò bàbá mi. ọ̀rà tó yìn tóyìn adélùsì okùn dábọ̀ okùn ṣẹ́gun o báyé lolú o okùn tó sì rìn ọmọlẹ́ ọ̀rẹ́ o burú làdùn ọbẹ̀ káàtẹ́jọ́ o wọn rántí dáadáa o ó lẹ́gì o àbújá lọmọ ti jàgé ẹ̀dá lẹ́kẹ̀lẹ́lẹ̀ òyìnbó ọlọ́kọ̀ọ́lẹ̀ o dàdà bó lẹ́gì o. ẹ̀yin kọ́ yìí mo lẹ́sẹ̀kẹsẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní rẹ ẹ̀fọ̀n nítòótọ́ ó bẹ̀rẹ̀ sí ní rẹ̀ kò lè gbá padà dáa mọ́ ká tó wí ká tó fọ̀ ká tó fọ̀ ká tó wí àkókò ó tún ti já ẹ̀fọn lẹ̀ dáadáa ó ń ṣiṣẹ́ lọ nínú oko kùràkùtà kùràkùtà kùràkùtà òun lẹ́fọ̀n lòun náà bá ṣèṣe àgbàlagbà òun náà fi àṣẹ bọnú ló bá ń pariwo ẹ̀yà ha ẹ̀yà ha ẹ̀yà ha ó ní kí ọkọ ọwọ́ àkókò yá ẹsẹ̀kẹsẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ọkọ ya mọ́ àkókò lọ́wọ́ gbàgà a ti ń ṣerú èyí Ismail mo mà kí yín ẹ káalẹ́ ẹ kú ọjọ́ méje ẹ kú ọjọ́ mẹ́ta o. ti mọ àtàràpà mi dá o. mo ní lọ́kọ́ ọwọ́ àkókò náà bá ya àkókò bá kú nídìí iṣẹ́ ó ń sáré lọ jẹ̀nàjẹ̀nà ó ń wá ọkọ mi tí ó tún fi ṣiṣẹ́ nígbà tí ó fi padà dé pẹ̀lú ọkọ mi ọ̀nà ẹ̀fọn ti jìn àkókò bá bẹ̀rẹ̀ iṣẹ́ kìràkìtà ká tó wí ká tó fọ̀ ó tún ti bá ẹfọ̀n ó bá ẹfọ̀n ó tún jẹ́ ẹfọ̀n lẹ̀. ó ń pe àyájọ́ ó ní kó máa rẹ ẹfọ̀n ó sì ń rẹ ẹfọ̀n bẹ́ẹ̀ ní tòótọ́ ó kọjá ẹfọ̀n ó fẹfọ̀n lẹ̀ ẹfọ̀n tún ti àṣẹ bọ́nú ó ní kí ọkọ ọwọ́ àkókò kó ya ó ní ẹ̀yà ha ẹ̀yà ha ẹ̀yà ha ọkọ̀ owó àkókò tó yá báyìí ni wọ́n ṣe tí wọ́n ń béèrè ìje yìí lọ nígbà ó kù bí ebè bíi mẹ́wàá ó kù ẹsẹ̀ bíi mẹ́wàá kí wọ́n parí eré ìje ọ̀hún. ẹ̀fọ́n wò wípé àkókò máa ń bá iṣẹ́ yìí lọ ṣé yóò parí ìje mọ́ lọ́wọ́ báyìí. ẹ̀fọ́n bá tó ti àṣẹ bọnu ó ní kí ọkọ̀ owó àkókò ya ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́. kò wá àkókò tó yá àkókò tó sáré lọ jànàjànà láti lọ wá ọkọ mi wá níbi tó ti ń lọ wá pàdé ìyá arúgbó kan ìyá arúgbó ìgbẹ́rù kalẹ̀ ó ké sí àkókò ní ìwà àkókò dákúdábọ̀ gbẹ́rù mi àkókò ní ìyá n ò nílé lè gbẹ́rù yín o ìyá ní kí ló dé ó ní màmá bẹ́ẹ̀ bá wo ọwọ́ mi ẹ̀ rí wípé ẹ̀yà ọkọ ní ń bẹ lọ́wọ́ mi mò ń lọ mo fẹ́ lọ wọ́kọ̀ míì ni eré ìdíje kan là ń ṣe lọ́wọ́ ìdíje ọ̀hún sì ṣe pàtàkì sí mi púpọ̀ ìyá ẹ dákun dábọ̀ ẹ tètè máa lọ àkókò bá mi sọ̀rẹ́ ìyá ìyá ẹ bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ ó ní dákun dábọ̀ gbẹ́rù mi àkókò bá padà sẹ́yìn ó gbẹ́rù ìyá yìí ìyá ẹ wá sọ fún wípé ìwọ àkókò tẹ̀lé mi ká lọ nígbà wọn bùrìbùrì wọn débì kan láàrin ìṣẹ́jú àáyá ìyá bá mú ọkọ́ kẹjáde ó fún àkókò wọ́n ní ìwà àkókò gba ọkọ yìí ò rí bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ lọ. bẹ́ẹ̀ni kejì rẹ tó ló ń ya ọkọ mọ́ ọ lọ́wọ́ tó bá ti ti àṣẹ bọ́nú tó ní kí ọkọ ẹ̀ ó ya ìwọ náà báyìí ni kò ṣe máa wí kábíyèsí rẹ ọlọ́run. Emmy Joss Emmy Joss wọ́n ní ọmọ ìdọ̀fin ní ìpínlẹ̀ Kwara làwọn ẹ̀ka alẹ́ bàbá mi àwọn èèyàn wa ní ìpínlẹ̀ Kwara nù. No. Jimmy Joshua ẹ mà ká alẹ́. ee bàbá mi Àlàbí Yunusa Ganiyu wọn nínú àwọn dùn púpọ̀ èdè Yorùbá ò ní parẹ́ àṣẹ Èdùmàrè bàbá mi bẹ́ẹ̀ ti wí ní òrí ẹ̀yin náà wà ní parẹ́ tìrantìran. Ayọ̀ Afọláyan ẹ ká alẹ́ o ọ̀rẹ́ mi dáadáa Ọlákúnlé Oyèníyì ẹ mà ká alẹ́ ẹ káàbọ̀ sórí ètò gbogbo lé ńkọ́ o àjíǹde ara ó máa jẹ́ ẹ jẹ́ tó sáré ju káàdì ká tó tẹ̀síwájú. ẹ̀yin tẹ́ ẹ bá ń lo glo ó yẹ ẹ bá mi mú. Galloway Mírọ́sàn mo kí yín ẹ̀ka alẹ́ o ẹ̀ka àbọ̀ sórí ètò lálẹ́ òní. ẹ dákun ẹ má gbàgbé ẹ má bá mi subscribe sí YouTube channel mi Bíọ́dún Ọláwùyí lórí YouTube ẹ má sì gbàgbé nǹkan tí mo sọ bẹ́yìn náà bá fẹ́ ká fàyè lẹ̀ lórí ètò tó jẹ́ wípé ẹ máa pè wọlé ẹ máa béèrè ìbéèrè ọlọ́kọ̀ òjọ̀kan ẹ jẹ́ kí n mọ̀ ká lè máa bá a sì ṣe. Olúkáyọ̀dé Àgbòjọ́ Emmanuel ẹ̀sìn mo ẹ má bínú ó yá ti mú glo ọ̀hún five five five eight four zero. two seven. three three. one nine. three four. seven four. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o. five five. five eight. four zero. two seven. three three. one nine. three four. seven four. Glo nu ẹ dákun ẹni tó bá ti jẹ àwọn ẹ̀bùn ẹ jẹ́ àmọ̀ tètè mọ̀ ẹ dákun nítorí Ọlọ́run. màmá mi Ayọ̀ Afọláyan mo kí yín ẹ káalẹ́ o ọlá yín ò ní parẹ́ láṣẹ Elédùmarè. ṣẹ́ẹ̀gbàgbé ibi tí mo bá tí mò ń bá lọ ṣẹ́ẹ̀gbàgbé ibi tí mo bá dé. ọmọ Yorùbá ní ti dárò òjì. mo ní ìyá arúgbó ó wá fún àkókò ó ní ọkọ ó ní bí wọn bá ti ń bá eré ìdíje lọ. bẹ́ẹ̀ni kejì rẹ̀ tó láwọn jọ ń ṣeré ìdíje yìí bó bá ti ní kí ọkọ rẹ̀ ó ya ìyá ní báyìí ni kó máa wí àkókò bá gbéra ó sá padà sínú oko ńgbà tí ó dóko <laughs> ilẹ̀ ti rẹ ẹ̀fọn ti fẹ́ parí iṣẹ́ ọ̀hún àkókò bá bẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀fọ̀n ó ti àṣẹ bọ́nú ó ní kó máa rẹ ẹ̀fọ̀n kí ọ̀rìnrìn ó máa mú ọ̀rìnrìn sì mú ẹ̀fọ̀n lóòótọ́ ó bẹ̀rẹ̀ sí ní rẹ ẹ̀fọ̀n débi wípé ó fẹ́ lè má da apá gbé mọ́ àkókò ń ro lẹ́bọ̀ lẹ́yìn ẹ̀ kìràkìtà kìràkìtà ká fọ̀ àkókò kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀fọ̀n o. kékeré báyìí ló kù kákòókò parí iṣẹ́ ọ̀hún òun lẹ́fọ̀ náà bá tún ti àṣẹ bọ́nú ó ní ẹ̀yà hà ẹ̀yà hà ẹ̀yà hà ó ní kí ọkọ ọwọ́ àkókò ya kó tó parí gbólóhùn tó ń pè yìí àkókò náà ti ti àṣẹ bọ́nú ó ní èèwọ̀ tipẹ́tipẹ́ ń tiran ọmọ kì í já lẹ́yìn obìnrin ẹnu mi àgò ọmú kì í já lẹ́yìn obìnrin ó ní tìpẹ́tìpẹ́ òun ni kùn mú arúgbó òun ní í yí ó ní kọ́kọ́ ọwọ́ òun ó yí tìpẹ́tìpẹ́ <laughs> kábíyèsí rẹ ọlọ́run ọkọ ọwọ́ rẹ ò mọ̀ ya mọ́ ní tòótọ́ àkókò ṣe bẹ́ẹ̀ ó parí iṣẹ́ yìí pẹ̀lú ìrọ̀rùn àkókò ló mókè àkókò ló jẹ́rí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi gbáròyé lálẹ́ òní lágbára lọ́wọ́ olódùmarè ibi ọ̀tá ti ń yọ yín lẹ́nu tó lẹ́ẹ̀ní lálùyọ ọ̀hún ẹ̀yin lẹ́ẹ̀ mọ borí ńbẹ̀ lágbára lọ́wọ́ olódùmarè orílẹ̀ olódùmarè ó máa ṣe yín orílẹ̀-èdè àfi labú ní gbogbo ìdáwọ́lé wa pátápátá orí wa ó máa jà fún wa o lágbára lọ́wọ́ olódùmarè àní dẹ́ni ẹ̀yìn ẹni iwájú lórí ó máa ṣe wá lágbára lọ́wọ́ olódùmarè. olúwàfẹ́mi van der fresh mo mà kí yín ẹ káalẹ́ o ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ mẹ́ta bàbá mi àjíǹde ara ó máa jẹ yín lágbára lọ́wọ́ olódùmarè. ẹ̀yin báyìí ní kété tí àkókò parí iṣẹ́ ẹ̀ ló bá forí láàfin ọba nígbà tí ó dá àfin ọba kábíyèsí mo ti parí iṣẹ́ o ẹsẹ̀kẹsẹ̀ ní kábíyèsí gbórúṣẹ́ dìde. Oh wípé kí wọ́n lọ wo ibi oko ọ̀hún wò àṣá òun ni kábíyèsí rán àṣá bá gbéra ó ń ra dẹ̀dẹ̀ lókè ó débẹ̀ lóòótọ́ oríṣẹ́ tí wọ́n ṣe níbo débẹ̀ ló bá rí ìjàpá àti ẹfọ̀n níbi tí wọ́n ti ń pète ah. ète wo ni wọ́n ń pa wọ́n ń pète bí wọ́n ṣe yẹjọ́ ọmọbìnrin mọ́ àkókò lọ́wọ́ ni sẹ́mi <laughs> pé Yorùbá ní kàkà kíkú mọ̀jẹ̀sì yóò yàfi ṣàwàdà nù. Ah ìjàpá wò wípé kàkà tọmọbìnrin yóò fi ní jẹ́ tòun kò ní jẹ́ ti àkókò náà ó láwọn ó yẹjú ọmọbìnrin ọ̀hún. arákùn musa ọmọlé lọ́rùn ọmọ fíkan lé ọmọ fíkan lójú oògùn ọ̀rọ̀ nígbẹ́lẹ́ o tó sùn pé oògùn ò já bẹ́ẹ̀rù ọ̀tẹ̀. ẹ bí wọ́n bá lé nǹkan kan tẹ́ ẹ pọ̀ tẹ́ ń wá nǹkan ọ̀hún tó bá já mọ́ ìwọ lọ́wọ́ má yáyọjú o má gbàgbé àdúrà ọ̀nà tó o bá mọ̀ ni kó fi gbàdúrà ọ̀hún tọkàntara. ọmọ síjà pọ́pù ìrìf ọmọ ayé ìfẹ́ ká kú wọn ìfẹ́ á jẹ́ èèyàn náà ọ̀tẹ́ ni ìfẹ́ ká kú o wọn èyí sì ìfẹ́ ká jẹ́ èèyàn ìdí rèé tá a fi ní láti kún fún àdúrà gidi pàápàá bá a bá ń ṣe àṣeyọrí kan lọ́wọ́. Abíọ́dún Olúmídé mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ káàbọ̀ sórí ètò Malam Sulaiman Ìbíyẹmí mo kí yín dáadáa ẹ̀ka àbọ̀ sórí ètò Adédèjì Ìdòwú ẹ̀sìn mo dúpẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò. ìgbẹ́ olùkọ́ yìí ká ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ó dìwọ̀ níta gbangba. mo ní ẹ má gbàgbé àdúrà o ó ṣe pàtàkì ó sì ṣe kókó. nígbà àsápadà délé ó jíṣẹ́ fún kábíyèsí wípé òótọ́ òun ni àkókò òun ló borí o. kábíyèsí bá fa ọmọ ọmọbìnrin arẹwà yìí ó falẹ̀ àkókò lọ́wọ́ ó ní ìwọ àkókò ọmọ rẹ̀ ó máa mú lọ fi ṣaya ọ̀rẹ́ mi dáadáa adébẹ́sí fáṣeun mo kí yé o àbọ̀rúbọyè nílé ifá àjíǹde ara ó máa jẹ́ o mo kí yín ẹ káàbọ̀ sórí ètò adébẹ́sí fáṣeun. ọmọ fún ọmọ kò o ó tún dìwọ̀ ó tún dìwọ̀. ngbà àkókò gbàyàwó tán àṣàbà lọ bá ìwọ àkókò etí ẹ mélòó báyìí kàṣà báyìí káwo ni o bó o bá gbọ́mọbìnrin pamọ́ dáadáa kò jẹ́ tiẹ̀ o àwọn ọ̀tá ti ń gbèrò lórí rẹ̀ wọ́n pa ọmọbìnrin mọ́ ọ lọ́wọ́. níbi lọ́lù lẹ fi ń jẹ́ ìlàlá ọmọ àtẹ̀gbẹ́sùn. so o sì mọ̀ pé bí wọ́n bá pa ọmọ ọba mọ́ ọ lọ́wọ́ ọ̀ràn ńlá ló dà. lẹ́ẹ̀kọ́ ọmọ àkúfẹ́ kọ tẹ́lẹ̀ ẹ̀kọ́ òtò. àkókò sẹ́mẹ́ ní kò sẹ́ méjì ó bá gbé ọmọbìnrin yìí ó bá gbé ó gbé fò lọ tí ọ̀rẹ́ rẹ̀. olùkọ́ yìí nìjẹ́. ń ti ń ṣe wàdùwàdù ìwọ ọ̀rẹ́ mi bó o bá wà ní ìkòríta àṣeyọrí káṣeyọrí ìtú ọ lọ́wọ́ tàbí tó ń wo àṣeyọrí lọ́yọ̀ káká wípé tiẹ̀ ni ó jẹ́ àsìkò yìí máa farabalẹ̀ dáadáa kó o sì ní ìfúnra máa farabalẹ̀ dáadáa. ìkájú tẹ́ ẹ rí òun kò mégbòjì náà omi gbígbóná ojoojúmọ́ òun lẹ̀bọ. àrẹ̀mú àyìnlá mo kí yín ẹ̀ka alẹ́ o ẹ̀ka àbọ̀ sórí ètò ẹ̀gbọ́n mi ọmọ ní ìyá sọ̀rọ̀ bíbí ọ̀rọ̀ àná ẹsẹ̀ mo dúpẹ́ adébẹ̀sẹ̀ fàṣẹ̀hùn ẹsẹ̀ mo dúpẹ́ o ògbó àtọ̀ yín Christiana Lord loves me ẹ mà ká alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò mo kí yín dáadáa Galloway mírọ̀sán àṣẹ Èdùmàrè ẹsẹ̀ mo dúpẹ́ bẹ́ẹ̀ ti wí ní òrì Olódùmarè ó fàṣẹ sí ẹ̀yin kọ́ yìí òun làkókò bá dé igọ̀ ọ́gí <laughs> ó gbẹ́ igi ó gbẹ́ lára ó wá gbé obìnrin rẹ̀ yìí yíwọ̀n ọmọ ọba tí wọ́n fi ta lọ́rẹ ó gbé ìpamọ́ e sínú igọ̀ ọ́gí ó wá kúrò ńbẹ̀ ńgbò dalẹ́gbèrè tilẹ̀ ti parọ́ rárá tí gbogbo ẹ̀dá alààyè tí wọ́n ti sùn àkókò wá padà sí gọ̀ọ́gì pẹ̀lú èrò láti ngbò sì ń gbé e pamọ́ àkókò ọ̀nà tí sàmì síbi tó gbé obìnrin ọ̀hún sí. ó bẹ̀rẹ̀ sí ní tọ gbogbo igi káàkiri gbogbo igọ̀ọ́gi ló ń tọ̀ káàkiri àkókò rí ìyàwó rẹ̀ nígbà àkókò wáyàwó ẹ̀ títí títí ò ló bá bẹ̀rẹ̀ sí ní fẹnu ṣogi káàkiri ó bẹ̀rẹ̀ sí ní gbẹ̀rù sí gbogbo ara igi tó bá ti rí. ẹ kábíyèsí rẹ ọlọ́run ìyàwó rẹ̀ ló ń wá kiri látọjọ́ ọ̀hún títí dòní ló ti di wípé àkókò ó bẹ̀rẹ̀ sí lè sọ gígiri àtọjọ́ náà làkókò ti bẹ̀rẹ̀ sí ní lu òsígi káàkiri bẹ́ẹ̀ bá rí àkókò tó ń fẹnu sọgi tó ń gbẹ òsígi igi káàkiri ìyàwó rẹ̀ ọjọ́ náà lọ́hùn-ún ló ń wá o kábíyèsí rẹ ọlọ́run àwọn bàbá wa gbọ́n púpọ̀ ẹ wo bí wọ́n ṣe hún pọ̀ mọ́ra wọn láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ìkánjú òun ìwà pẹ̀lẹ́ ọ̀gbọ̀ọ̀gbà ni wọ́n. nítorí náà bàbá ń bẹ ní kòríta àṣeyọrí ẹ má jà á máa kánjú ẹ jẹ́ á máa ṣe é pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kó má bàa dàbá mà ní. ọ̀pọ̀ ìwòròwòrò ọmọ akpọ̀ balẹ̀ tarukú làlàlà àwọn ọmọ ẹ̀yin tẹ́ ẹ bá ń lo airtel ó yẹ bá mi mú. káàdì airtel ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà rèé bá ń tẹ̀. ṣé ẹ ti tẹ̀? fọ́ọ̀tù. ìlà lórí ọmọ apọ́ mẹ́wàá ọfà mẹ́wàá. nine zero three. ìfà mẹ́rin kò fi dórí ọmọ. zero six. ọfà mẹ́ta ẹrú. three seven eight. eight six. ilé yìí fún ọmọ gbó. zero four zero. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. kò yí ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n. four àwọn ni wọ́n. nine zero three zero six. three seven eight. eight six. zero four zero. fàkọ́. ẹ tẹ́ ẹ mú. sọ́gun ó sì pẹ́gbẹ́. ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń lòdù ẹja máa mọ̀ nítorí ọlọ́run. sọ́gun bàbá mi dáadáa làbí Yunusa Ganiyu. ẹ ṣé ẹ jẹ́ mọ́ ẹ lọ sábàlá ìbéèrè lálẹ́ òní ìgbàgbọ́ mi ni wípé ẹ tún ti rí ẹ̀kọ́ kẹ́kọ́ lórí ètò mi lálẹ́ òní bí ìṣe wa. balẹ̀ tó ti darúkú lálá lálá lálá dẹ́gbò ògbóró. bẹ́yìn náà bá fẹ́ kún wa lọ́wọ́ lórí ètò yìí láti máa túbọ̀ gbé ètò yìí lárugẹ yálà ẹ̀bùn lẹ fẹ́ fún wa ni àbí ẹ̀yin tiẹ̀ nífẹ̀ẹ́ láti ra ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ láti fi ṣe kóríyá fún mi ẹ pè mí ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi o nine o oh fifty four ninety nine four hundred two bẹ́ẹ̀ bá fẹ́ ṣe mc lóde àríyá yín tẹ̀ ń wá mc tí ó bá yín darí ètò yín tí ó dùn tí gbẹ́gbọ́ ò kà sí dáadáa ẹ pè mí Abíọ́dún Ọmọláwùyí wọn ò bá yín ṣe é. bákan náà bẹ́ẹ̀ bá ní ọ̀rẹ́ tàbí aya yín tàbí ọkọ yín tàbí ojúlùmọ̀ yín kan tó fẹ́ sọjọ́ bí ẹ pè mí ẹ gbéṣẹ́ fún wa. ọmọ bàrẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ké bí ó pa Bíọ́dún Ọláwuyì ẹ gbéṣẹ́ fún Bíọ́dún Ọláwuyì. àsọjẹ ní àgbẹ̀ tí mo dọ́dọ̀ wọn bá. n ó bá yín kí onítọ̀hún torí onítọ̀hún ó wù kọjá tí ó wù bíi kàsí nǹkan torí rẹ̀ ó wù kọjá àlà a sì ṣe ìwúre tó lágbára fún onítọ̀hún ọlọ́ọ̀ba ni ó sì fàṣẹ sí bẹ́ẹ̀ oh nine oh fifty four ninety nine four hundred two òun lẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi whatsapp number mi náà nù tàbí kẹ́ ẹ kàn sí mi ní ọláwìyí dot abiodun at yahoo dot com ọláwìyí dot abiodun at yahoo dot com. ee stephen alade kábíyèsí olódùmarè adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo bá yín dúpẹ́ o ọ̀gbẹ́ni stephen alade mo bá yín dúpẹ́ dáadáa àdúrà yín ó wá gbà o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní kí n wí. àbátalágẹ má bá dá lòrìṣà gbà. kájísọ́lá mi oko ní. àbámadá ọ̀dá tiẹ̀ kó má ṣe. o. ọjọ́ tí àkéréjù bàbá ta egbò náà ní kànlẹ̀ pa àfọ̀sẹ́nú ẹ̀mí abíọ́dún ọmọláwùyí ó yá gbéra sọ lálẹ́ òní kó o máa ṣiṣẹ́ fún mi ní wàràwàrà. sọlá mi. papọ̀ mọ́tẹ́nu mi kó o máa ṣiṣẹ́ fún mi bí mo ṣe fẹ́. gbogbo ní mo bá gbé lálẹ́ òní ó dàṣẹ́ ọ̀sẹ̀ ló ní kó ṣe oṣù lóní kó má sùn náà. òjò lóró náà mú gi òjò làṣẹ ẹ̀tọ́ múlẹ̀. bọ́lá ọmọ bá gbàjà ajísọlá mi mọ ògo mo tọrọ lálẹ́ òní. onírèsí ẹlẹ́rìn kò o. ọ̀gbẹ́ni Stephen Alade gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí olódùmarè ó máa bá mi dùn yín nínú lágbára lọ́wọ́ olódùmarè ẹ̀mú alágbẹ̀dẹ ìmúni kó bọ́ ìrètẹ́ ẹ ti gbámú yìí ò ní bọ́ máa yín lọ́wọ́ ibi ìgbéga ibi ìgbéga láti máa bá yín gíga gíga là bọ́jọ́ gíga gíga là bọ́ọ̀rùn lágbára lọ́wọ́ olódùmarè ẹ̀ ní wálẹ̀ o ẹ̀ ní dẹni ẹ̀yìn lágbára lọ́wọ́ olódùmarè eléyìí tẹ́ ẹ rí i kékeré sì ni olódùmarè ó wá sí lọ́pọ̀ ìlọ́pọ̀ rẹ̀ fún yín olódùmarè ó bá mi dùn yín nínú kalẹ́ ntẹ ẹrí tó ń dùn yín nínú ọlọ́run ọba òní jẹ́ kó dìbànújẹ́ fún yín. àjíròrò ọlọ́gán. lágbára lọ́wọ́ olódùmarè. ire gbogbo tẹ̀ ń tọrọ lọ́wọ́ olódùmarè olódùmarè ó bá mi ṣe fún yín. ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá tí èkùyà tó tẹ́ òní fi gbáre lọ́wọ́ olódùmarè agbára lọ́wọ́ olódùmarè ẹ máa gbáre mú sìkìsìkì gbòǹgbò ọ̀nà yín tà sí ọ̀nà bá a bá domi sórí abẹ́sẹ̀ wá. ìyá ọkọ̀ mọ́kọ́ mọ́ bọ̀ àbí ìdírí ìtìrìtì ní abẹ́ àṣọ ajísọlá ọmọ kálí. ọ̀gbẹ́ni stephen aládé ire gbogbo bá yín wá o lágbára lọ́wọ́ olódùmarè ẹ̀ẹ́ni jayé mi bí mo ti wí ni ó rí. ajísọlá ìrẹsì owó òun òwe. ọláwùyí sàràfàdín wọn láwọn ń gbádùn mi dáadáa láti ra ìra oh. ní ìpínlẹ̀ kwara ìlà ti ìra ti ṣẹlẹ̀ ọya ibi tí ọya òrìrì ìyàwó Ṣàngó ibi tó wọlé sí kọ́run èmi a máa wá sí ìra dáadáa èmi a wá sí ibi tí ọya òrìrì tó wọlẹ̀ sí ní ìlú ìrá ẹ̀sìn mo dúpẹ́ o ẹ̀ka àlẹ́. Malam Sulaiman Níbíyẹmí wọ́n ní n pe nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí i o nine oh o oh fifty four ninety nine four hundred two o nine o fifty four ninety nine four hundred two ọ̀gbẹ́ni Stephen Alade ẹ fọkànbalẹ̀ lágbára lọ́wọ́ olódùmarè bí mo ti wí ní òrí. olùkọ́ ògòkè ọ̀rà dọ́wọ́ ajá mi ọ̀tẹ̀ ọ̀nà ọmọ. èyí tí mo wí lónìí àrò ti rọ̀ mọ́. ọmọ ni ìyá sọ̀rọ̀ bíi bí ọ̀rọ̀ àná ẹ̀gbọ́n mi dáadáa mo kí yín dáadáa ọ̀làwì sàràfà dènà ẹ̀sìn mo dúpẹ́ ẹ jẹ́ máa lọ sí abala ìbéèrè fúta lé òní bó o ní ká ṣe ṣe o lágbára lọ́wọ́ olódùmarè bẹ́ẹ̀ bá ti gba méjì nínú ìbéèrè mẹ́ta tí wọ́n ó béèrè lálẹ́ òní. ẹ gba ẹ̀bùn ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ ẹsẹ̀ yìí ń lé ní. bákan náà òun lẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ láti jẹ owó tó jẹ ẹgbẹ̀rún méjì náírà níye látọwọ́ ọ̀gbẹ́ni ké o ẹ kọ ìbéèrè ọ̀hún o àwọn ìbéèrè tí ò le rárá ni ẹ já máa kọ́ nípa láti ṣe àwọn baba ńlá wa. ọmọ kẹlẹ ojú ogun yá mẹkẹ olú oko nígbà ìjà. òkò ṣe o bàbá di sọlá. ẹ má gbàgbé àṣà àti ṣe àwọn bàbá wa bá bá gbàgbé rẹ̀ ó léwu púpọ̀ ìyà ní fi jẹni. má Akéwùmí Olúmídé Àtàndá. Yeah ẹ ṣeun mo kí yín ẹ̀ka alẹ́ Emmanuel Òjó wọ́n lẹ́kìtì Kwara làwọn náà kò ní bàjẹ́ láti Elédùmarè. ìbéèrè aláàkọ́kọ́ rèé o nílẹ̀ Yorùbá àwọn ọba ìlú kọ̀ọ̀kan òun ló ní orúkọ oyè tí wọ́n fi ń pè wọ́n fún àpẹẹrẹ bí wọ́n bá fẹ́ pe ọba Ilé-Ifẹ̀ wọ́n ní Ọọ̀ni of Ifẹ̀ land òsèmọ̀wé olórúkọ yọba Ondo aláàfin onítọ̀yọ́ ṣọ̀ún onítògbómọ̀ṣọ́ kí wá lórúkọ oyè ọba òkò kì í ṣe òkò tìpínlẹ̀ Kwara o òkò tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ tí ò fi bẹ́ẹ̀ jìnnà sógbómọ̀ṣọ́ ni mò ń wí kí lórúkọ oyè ọba òkò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ nu ìbéèrè lẹ́ẹ̀kejì ta ni Yorùbá ń pè ní ọ̀sìn ọ̀sìn ta ni Yorùbá ń pè bẹ́ẹ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta òun wá gbọ́ ọmọ pàǹtí ẹ o. ààrẹ rèé. bí wọn bá fẹ́ joyè nílẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ fọba jẹ oríṣiríṣi ètò ni wọ́n máa ń ṣe fún ọba bó tilẹ̀ jẹ́ pé lóde òní wọn ò ṣe púpọ̀ nínú àwọn ètò fáwọn ọba aládé mọ́ ìdí rèé tí àwọn kan kàn fi ń wọlé tí wọ́n kàn ń fi ọba aládé lọ bí ahun. ẹ nígbà láéláé ta ń tó bẹ́ẹ̀ <laughs> bẹ́ẹ̀ bá dẹwò yóò dẹ tán ọba mọ̀ lẹ́yìn olódùmarè ọba ló tún kù ẹ méjèèjì ń gbàgbé ìbéèrè tí mo fẹ́ béèrè ọjà rẹ ara ń kan mí púpọ̀ nítorí wípé àwọn ọba wa ò ṣẹ̀tọ́ mọ́ wọ́n ti ń dójú tàwọn ọmọ Yorùbá. ṣe ojúṣe àṣà wa lóde òní o. gẹ́gẹ́ bí ìbéèrè tí mo fẹ́ béèrè ìbéèrè kẹta bí àwọn ọba bá wọ ìpè bí. ayé àtijọ́ o àìṣe. kí ni ohun pàtàkì kan tó ṣe gbòógì jù tí ọba máa ń gbà ní ìpè bí. tó jẹ́ wípé bí ọba bá ti gba kinní yìí ìgbà náà gan ló tó dọba kí ni nǹkan ọ̀hún kì í ṣe adé o ọ̀pọ̀ yóò máa sọ pé adé adé kọ́ o ṣùgbọ́n nǹkan kan bẹ tí ọba máa ń gbà nípa ibi tó jẹ́ wípé òun gan ni wọ́n fi mọ̀ wípé ó ti dọba kí ni nǹkan ọ̀hún ìbéèrè lẹ́ẹ̀kẹta á rẹ̀ nu bí rẹ̀. láyé àtijọ́ bí òkú bá kú pàápàá bó bá jẹ́ pé ẹ̀yìn odi òní irú òkú bẹ́ẹ̀ kú sí bí wọ́n bá fẹ́ lọ gbé òkú ọ̀hún wálé bí wọ́n bá ti gbé òkú yìí ẹnìkan ní máa ń síwájú òkú ọ̀hún òní òṣùwájú àwọn tó gbé òkú ọ̀hún yóò mú adìyẹ kan lọ́wọ́ tí wọ́n ń pè ní adìyẹ ìrànà bí wọ́n ti ń rìn òní ò máa tú adìyẹ yìí láti rìn wọ́n á máa pe ẹni ọ̀hún ní aṣáájú òkú bó bá ti wá ń tú adìyẹ yìí láti rìn yóò máa kígbe ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí nìdí rẹ̀ tó fi ń kígbe ọ̀fẹ́. àwọn àbẹ̀rẹ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ti mọ ìdáhùn sí ẹ fi ìdáhùn yín ṣọwọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi o oh nine o oh fifty four ninety nine four hundred two o oh nine o fifty four ninety nine four hundred two whatsapp nọ́mbà náà ni ẹ fi ṣọwọ́ síbẹ̀ bákan náà lẹ́lẹ́ fi ṣọwọ́ sí ọláwùyí dot abiodun àti yahoo dot com ọláwùyí dot abiodun àti yahoo dot com bẹ́ẹ̀ bá ti gba méjì nínú ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí mo béèrè yìí pẹ̀lú àṣẹ olódùmarè ẹ̀bùn ẹgbẹ̀rún méjì náírà ó ń bẹ ńlẹ̀ fún ẹni tó bá gbà á ẹ̀bùn yìí ó wá látọwọ́ ọ̀gbẹ́ni ké ọlá ọ̀gbẹ́ni káyọ̀dé ọláwùlú bákan náà òun lẹni náà ó láǹfààní láti jẹ ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ àwọn olólùfẹ́ ìkànnì yìí àwọn olólùfẹ́ ètò mi àwọn náà ló ra ìwé ọ̀hún kalẹ̀ ìwé tó ń bẹ́lẹ̀ tá a fẹ́ pín báyìí ǹjẹ́ kò máa lọ sí bíi ó ń lọ sí bíi àádọ́ta. ojúdúwa ni àwọn èèyàn kan náà ló rà á wípé àwọn fi ṣe kóríyá fún mi pé iṣẹ́ tí mò ń ṣe ó wú àwọn lórí ẹlòmíín ra mẹ́wàá àti rẹ́ni tó ra ogún nínú ìwé ọ̀hún wípé kẹ́ ń pin mo dúpẹ́ lọ́wọ́ gbòyìn pátápátá ẹ ṣeun kóríyá tẹ̀ ẹ́ ti Fẹ́mi Abíọ́dún Ọmọláwuyì ó túbọ̀ ń romi lágbára sí i. Akínwùmí Olúmídé <laughs> Emmanuel Ojo, ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín a mọ̀ra wa lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè Muyideen Yusuf wọn láwọn ń pè mí láti ìsẹ́rí ìdìbò lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà ti ń wò mí ẹnu mi àgò ẹ ṣé mo dúpẹ́ ọ̀gbẹ́ni Muyideen Yusuf ẹ̀ka alẹ́ ẹ̀ẹ́rì tajẹ́sí láti Olódùmarè àwọn tó la yóò bá mi fàṣẹ sí i. àwọn kan pè mí awuyewuye kan ń wáyé lórí ọ̀rọ̀ mago ṣé mo wá lè sọ lálẹ́ òní ẹ̀rọ amúnáwá là ń lò ọjọ́ sì ti lọ èyí náà máa ń tẹ́pọ̀ ń wí lákòókò yìí àríyànjiyàn ń le nípa mágùn àwọn kan ní ṣé n tó tọ́ ni kéèyàn ó máa lé mágùn sára obìnrin rẹ̀ ohun tí wọn ò mọ̀ ni wípé kì í sára obìnrin nìkan ni wọ́n ń lé mágùn sí ẹ̀ kọ́lọ́hún má mú wa kó má fà wá lẹ́ni tí ó mú wa lọ́wọ́ igi tẹ́ ẹ rí wọn a máa lé mágùn sí. kódà ẹ̀rọ alùpùpù tá à ń gùn tá à ń pè ní mọ́sìnì tá à ń gùn wọn a máa lé mágùn sára rẹ̀ bí èèyàn bá ṣèṣì gùn lẹ́yìn tán lé mágùn ọ̀hún tán. <laughs> bọ́nìtàn wọn ò bá jọkùnrin dáadáa ọ̀run làálàá ṣe wá rí mágùn tẹ́ ẹ rí kì í ṣe gbogbo mágùn ní ń pààyàn àwọn mágò kan ń bẹ tó jẹ́ wípé a máa pani lápasáyé ni yóò so nítọ̀ ń da aláṣọ pípá bó nítọ̀ ń bá ní ilé ogún yóò ta gbogbo ẹ̀ ni bó bá ní ọgbọ̀n ọkọ̀ ọlọ́ngbọ́n kò ní kù ṣoṣo irú àwọn mágùn èèyàn wá tètè fúnra wípé mágùn ló ń lù tó ń da yíyan láàmú nǹkan ti bàjẹ́ tó kọ́kọ̀lọpọ̀ ẹ̀dá tó mọ̀ kí nìdí táwọn bàbá wa ṣe ń ṣe bẹ́ẹ̀ ẹ má bá wọn wí o a gbogbo ara báwọn bàbá wa wí bàbá mi ní. ọkọ lóbìnrin tó bá lé mágò fún yàwó ẹ̀ wọ́n ní a má bá wí ohun tó ní òun ló fi sọ yàwó ẹ̀ hun. bí n bá ṣàfojúdi náà kí lèèyàn ń wá la kí lọkùnrin ń wá lára obìnrin olóbìnrin. àwọn kan tiẹ̀ sọ wípé ṣebí mágùn náà ni tẹ́ sọ ọ́ ó yàtọ̀ síra wọn gédégédé mágbó yàtọ̀ sí tẹ̀sọ́ o ṣe rí tẹ̀sọ́ ń tiẹ̀ báwọn bàbá wa bá kẹ́fín tí wọ́n wò wípé bóyá ọkùnrin kan bá wọn ó ń bá wọn ṣàyàn ìyàwó wọn ẹ jẹ́ ń lò bẹ́ẹ̀ ó ní àwọn nǹkan tí wọn ó papọ̀ mọ́ra wọn. ẹ́ẹ̀ kábíyèsí rẹ ọlọ́run àwọn bàbá wa gbọ́ púpọ̀ bọ́n bá pa àwọn akẹ́lẹ́ pọ̀ tán tí wọ́n lò fún ìyàwó wọn yìí ọkùnrin kankan kò ní lè gorí ẹ̀ mọ́ láyé àfi ọkọ rẹ̀ nìkan àwọn kan ń bẹ tó jẹ́ pé bọ́kùnrin bá ti fẹ́ gorí ẹ̀ nǹkan ọmọkùnrin ọ̀hún ó máa wálẹ̀ ni bákan náà làwọn kan ń bẹ tó jẹ́ wípé bọ́kùnrin bá ti ń gbìyànjú àti gorúurú obìnrin yìí yóò máa bìlé e lórí gọ̀ọ̀rọ̀rọ̀rọ̀ ni kábíyèsí rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ làwọn kan ń bẹ tó jẹ́ wípé bí wọn bá fi ṣe é fóbìnrin <laughs> ìwo méjì ìka méjì tẹ́ ẹ rí òun kì í wọnú ìwo ẹtù ọkùnrin mi ò ní lè gorí obìnrin ọmọ láyé fábàdà bí gbogbo rẹ̀ ṣe wá burú tó ó tún ní bí wọ́n ṣe ń jà ó ní bí wọ́n ṣe ń jà kódà mọ́gàn tẹ́ ẹ rí òun àwọn bàbá wa wọn máa ṣáájú rẹ̀ sára ẹ wò mí ẹ má jẹ mẹ́nu bá púpọ̀ lálẹ́ òní bẹ́ẹ̀ ó bá jẹ́ pé ẹ fẹ́ gbọ́ tó wù yín láti gbọ́ dáadáa lọ́rìn kí ni wín ẹ máa kọ́mẹ́ǹtì ẹ jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá wá fẹ́ gbọ́ a máa mú nǹkan mi sọ ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó ti darapọ̀ mọ́ mi lórí ètò lálẹ́ òní ó wù mí bíi ká máa ṣètò ọ́n lọ torí ọ̀rọ̀ ń gbé mi níkùn wúyẹ́wúyẹ́ àtọ̀rọ̀ sísọ la fi bí mi ó wù mí bíi kí n máa wí lọ ṣùgbọ́n <laughs> ẹ̀yin náà mọ tí epo pẹtiró ń sọ lágbègbè wa lásìkò tá a wà yìí kò ṣeé kọlù rárá ẹ̀rọ amúnáwá sì là ń lò nígbà gbogbo ẹ má bínú sí mi. ọjọ́ ń bọ̀ tá a máa gbádùn ara wa dáadáa bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ ohun tí mo rọra mẹ́nu bà nípa mọ́gùn àti tẹ̀sán ẹ máa kọ́mẹ́ǹtì ẹ jẹ́ kí n mọ̀. lágbára lọ́wọ́ olódùmarè ń wò níṣẹ́ méjì ntẹ́ ẹ bá ti fẹ́ ń lèmi Abíọ́dún Ọmọláwuyì yóò máa ṣe fún yín ọlọ́ọ̀bù olódùmarè ó sì máa rú mi lágbára àti ṣe é. béwúrẹ́ bá jẹ lọ yóò padà sílé bágbòtà bá jẹ lọ yóò padà sẹ́ẹ̀dẹ̀ bọ́kọ́ bá roko títí yóò padà sí para ni. bàdà bá yẹ̀nà títí yóò padà sínú àkọ̀. ọláyímíkà àyìnlá mo parí ètò lálẹ́ òní ẹjẹ́ máa lọlé bàbá mi o. ọ̀làníyì ayọ̀ bá mi mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ Richard oyèlọ́wọ̀ ẹ ṣé mo dúpẹ́ àpọ́nlé mi. Galloway Mirasan wọ́n làwọn fẹ́ gbọ́ kò burú bí n bá rí bí èèyàn bí ogún sí i tí wọ́n làwọn fẹ́ gbọ́ wọ́n tù palẹ̀ lọ́rìn kẹ́niwín tẹ́sí mọ̀ wípé ẹ mọ̀ báwọn bàbá wa ṣe burú tó <laughs> nǹkan bẹ o. adé international mo kì í yí dáadáa ẹ̀ka alẹ́ o ayélujára tó sì jẹ́ ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò mo ti ń parí ètò kẹ́ ẹ̀ tó wọlé lálẹ́ òní Thomas Olúwaṣeun Àjàyí ee mo ti ń lọlé bàbá mi wẹ́rẹ́ ọmọ olómù yín ọ̀hún rèé ọmọ olómù apẹ̀rẹ̀ ọmọ ọlọ́rọ̀ agogo ewúrẹ́ lónù ló mú ẹ má fi lọ̀ wá bàbá kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran àgùntàn bọ̀lọ̀jọ̀ ló bá sọnù ló ẹ má fi lọ̀ wá bàbá kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran adìyẹ òkùnkùn ló bá sọnù ló ẹ má fi lọ̀ wá bàbá kì í ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ ṣùgbọ́n ọmọge rọ̀gbọ̀dọ̀ bó bá nù ló ẹ má rìn lẹ́sẹ̀ wá sílé wa o ẹlẹ́sìn ní kẹrin wa ó dá mi lójú bàbá wa ló fi ṣàyà ní mẹ̀sí àgbà àwa la rọ́pọ́n ńlá jomi tó rọ ẹsẹ̀ àṣìgbà lọ́nà tó mù ìwọ sì mí kẹ́mi ó sì ọ́ lóko lóko jẹ́ lọ́jọ́ sí njọta lẹ́lẹ́ máwọn bàbá wa lọ́wọ́ nù èwu yẹn dọ́mọ̀ ó dọ̀tún àṣẹ̀ṣẹ̀gún yẹn dọ́mọ̀ ó dọ̀tún bá ń tẹ́ ìwọ jọ̀tú kó o fìwú dè mí èwu yẹn gbayì ó jọ̀tún lọ nílé bàbá tó bí mi lọ́mọ bá a bá ṣiṣẹ́ à lówó bá ṣe à ní kámútẹ̀gàn òun là ń fi iṣẹ́ òun la fi ń ṣe nílé bàbá tó bí mi lọ́mọ. èmi a máa ṣọ́ ọ̀rọ̀ mi ní orí ń fáwọn o ẹ̀dọ̀ ń dùn gbé òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan èkó dídì mọ̀dẹ̀ kú rọ́jú. ayọ̀ àtàláfíà tí mo fi yín lẹ̀ sí lálẹ́ òní ni wọ́n padà máa bá yín láìpẹ́ láì jìnnà tá a máa mú tuntun sọ. oorun ayọ̀ là ń sùn gbọ́bi sí èmi náà ní gbọ́bi sí yín wise cake solomon ẹ ṣé mo dúpẹ́ ẹjẹ́ a máa bá bọ̀ tá a bá ti ráwọn èèyàn tó kọ́mẹ́ǹtì dáadáa páwọn fẹ́ gbọ́ wọn ṣe é lágbára lọ́wọ́ olódùmarè wọn ò díṣẹ́ méjì wọn ò lọ́nà méjì oyè wọlé òní ẹ mo dúpẹ́ o ẹ kú àpọ́nlé mi mú kí yẹn ká alẹ́ ó dàárọ̀ o àná gbà burú síra wa ire o.